ara mi tí kò bá sí aṣọ tí kò sí ẹ̀wù onírúurú ìhò làbá máa rí aláragun yìn alára pàtìpàtì àti alára tó jọlọ o ẹ wí mi o. àwọn fẹ́lẹ́ bonú o kò jẹ́ káríkùn àṣebí o àwọn fẹ́lẹ́ bonú o jẹ́ káríkùn àṣebi. àwọ̀ fẹ́lẹ́ àwọ̀ fẹ́lẹ́ bonú o kò jẹ́ káríkùn àṣebi o káríkùn yẹn àwọ̀ fẹ́lẹ́ bonú o kò jẹ́ káríkùn àṣebi. ọ̀pọ̀ aláǹgbá ló dànù délẹ̀ ta ló mọ èyí tí inú ràn án. èké òpera ẹ̀ lórúkọ òṣèkà òpera ẹ̀ níkà o èmú níkà lóòótọ́ o kò gbóòórùn àṣebi fẹ́lẹ́. àwọn fẹ́lẹ́ bonú o kò jẹ́ káríkùn aṣebi o. àwọn fẹ́lẹ́ bonú o kò jẹ́ káríkùn aṣebi o. bí kò bá sí epo orógbó tó bá ṣírí orógbó tí kò bá sí epo obì tó bá ṣírí obì yẹn orógbó máa gbé yáúyáú obì máa yàbí dúndàmú epo ataare ni ò jẹ́ kátàárẹ̀ fọ́n ká pẹ̀rẹ̀rẹ̀ ẹbí mi. àwọn fẹlẹ bùnú o kò jẹ́ káríkùn àṣebi o kò jẹ́ káríkùn àṣebi o àwọn fẹlẹ bùnú o kò jẹ́ káríkùn àṣebi o àwọn fẹlẹ o tìmùtìmù tẹ rírètè rètè kó ẹ̀gbin dà ojúgun rege ìdípakoto ẹrù ayé tó bá o bí wọ́n bá ń gbé ọ gẹ́gẹ́ tó ń sọ pé kò sírú rẹ̀ sọ pé irọ́ ni irú ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ jaburata àwọn fẹ́lẹ́ nù àwọn fẹ́lẹ́ bunú o kò jẹ́ káríkùn àṣebí o àwọn fẹ́lẹ́ bunú o ah, kò jẹ́ káríkùn àṣebí. odò ayé kún rẹ́rẹ́ ẹ máa wẹ̀ dòdòjú aráyé níjọ́ tí omi ayé bá kú lómi ayé ń gbé ní ọmọ ọdún méjì kò lè yàwó tí kò bá lọ́wọ́ ayé. <laughs> home sweet home. yes yes <laughs> ṣé o rí pé àwọn flowers yẹn ti ń dàgbà. oh yeah <laughs> I, can see. That's uh, good. You're welcome back home, son. Thank you, mommy. Ah, mama, you there? Okay. Pẹ̀lẹ́. Mommy, ẹ káàárọ̀ mà, daddy. Pẹ̀lẹ́. Welcome back. Welcome, welcome to your fatherland. You are welcome to Nigeria. Welcome, welcome to your fatherland. You are welcome to Nigeria. You are welcome, you are welcome to Nigeria, your fatherland. Oh. Welcome, welcome to your fatherland. You are welcome, you are welcome, you are welcome to Nigeria. Sorry, the only thing tí mo rí làjẹ́ olù ṣe kọ́kọ́ wọ airport yẹn ní àṣẹ mi nínú ìgbà. Angela màá tó bá ti ṣe tán kó lọ bá mi gbé ṣùkà náà fún Kúnlé bókì níyàn ló máa jẹ. Good. I'm alright. Ṣé? Yes, sir. Oh, what kind of? Oh, ọmọ ìdá, pẹ́ wọlé. Ah. <laughs> ọ̀rẹ́ mi. ó kárí ẹ kárí ayọ̀ mi yóò dà kún lákúlẹ̀ yẹn ẹ lákúlẹ̀ yẹn sísá ẹgbẹ́ lè bí àmọ́ ká má wà fọ́ ọ̀yẹ́ yẹn sọ. láwùlé ọmọlá kí ló wá bá wa bàbá rẹ̀ mú bọ̀. Um, actually kí èmi tẹ̀ tó dé mo ti ṣe kágbó ẹrù kan sílé àmọ́ kò dé tó bá dé of course nǹkan tí mo bá ń mọ̀ máa fún un. ọkàrí rẹ ọkàrí rẹ wọn kò gbàgbé wa. ọkàrí rẹ. lórí ni wàá gbọ́. No, you're kidding me. you, Shujogele. Yeah. Wow. you're big now. <laughs> nice to see you again. Yeah. yeah. How was the trip? Fine, thank you. The trip was good. Yeah, I hold on. you know, you don't have big boy. Ah. Big girl now. She's a medical doctor now. You know? Wow, congrats. thank you. Ah, I got me. Yeah, I know, she wants to see you. Mama. Ah. nǹkan lọ́mọ iná ṣe kékeré ńgbà yẹn àti máa tọ́ máa ń tẹ́lẹ̀ àwọn kiri jọ. ọ̀ka rẹ̀ lẹ́. ó ti di dókítà sí i báyìí. ó ti di dókítà. ah dókítà ni. ó ń ṣègùn èlò. yọ̀dà ọ̀ka rẹ̀ mọ̀ ní. meanwhile mọ́mì kí lẹ ti fún Kúnlé jẹ. As a matter of fact, continue for which you cannot be. Iyan ló máa jẹ. Of course, ọkà kì í miss iyan gan. But she, iyan ni wà ẹ̀mí jù fún ẹ báyìí? Mm, mo ní ìdí kan tó ẹ̀ bí. Just come sure? back. <laughs> okay, but in the meantime, mo bẹ̀ kẹ́tì kankan company. Ah. I got you this. Wow. <laughs> Beautiful. You know, you know, you know. Ah, first gifts ní Nàìjíríà nílé. <laughs> And I'm gonna eat it. Ah ah, Ọlákúnlé apple tí wọn ti ṣàn tí wọn raise ló ń jẹ tó bá ní bacteria tàbí germ nǹkan. no no mọ́mí i'm good <laughs> no i'm okay. ìwọ kan tó fún you are a medical doctor but anyway whatever happen wọn máa take care. àbí o ọlọ́run tẹ̀ wá ní jẹ́ kó sick àmọ́ tó bá sick i'll be the one to treat you. i trust you. <laughs> ṣé wàá lọ join angela ní kitchen okay. That's okay, ma. Um, excuse me. Thank you. Okay, ma. Excuse me áàpù nàìjíríà náà sún yẹ. lákúlẹ̀ wọ́n ní sí paris and die ìwọ sí amẹ́ríkà ó kọ́ bá kú. ọmọ tí wàá ní dáì lọ́wọ́. Kúnlé, ó yà mí lọ́wọ́ bí ṣe máa express ara. are still here. Look at your Yes, sir. Very well. Yes, sir. Doing a <laughs> baby doctor. <laughs> No, I. That woman go honey and me. Oh, entertain that way. Um, anyway, <laughs> um, ọ̀rọ̀ tá a sọ ni àwọn kárí <coughs> Okay, okay, well, um, whether I carry the way, jókòó sí ní fíìmù, lọ sí pọ́tà fíìmù. Then uh, the uh, subway Thompson will later in the night, we can still discuss. Dan, nǹkan tẹ́ ẹ sọ yẹn, tílẹ̀ bá fi báwo ni bẹ́ẹ̀ ṣe fẹ́ padà lọ́lé? Lọ́lé. <laughs> Ó ṣe I mean, this is the first time tẹ́ mara yẹ You see, she has grown to be a beautiful girl. Àwọn ló lọ́lé ni. Ah, ah, Dádì, mi ò lè lọ́lé lálẹ́ yìí. Anyway, that's my problem. Um, will not see èmi máa in the library she can have the room to herself. library nígbà tó ní guest. Um, mọ́mi ẹ̀rù mà wọ́n á fi job. Kúnlé sún yín mà. Sherry, um, I think at this point in time, I'm getting fed up with this whole arrangement. Um, ẹ̀yin lẹ́ni pé kí n dé earlier for wedding arrangements, wa. Keep Kúnlé náà dẹ̀ join wa láti proceed nínú plans But ọ̀tọ̀ ni kó tó ṣẹlẹ̀, Kúnlé kàn misbehave me. lásìgbà tó ti dé mi and Levi for once. How do you mean? It's about ok ma um, kò síbi tèmi àti kúnlé bá jọ mo expect ki kúnlé introduce me to his friends as his fiancé but ẹ woman, which woman introduce me as one of his casual friends i don't understand i no dey condone irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ti sú mi mọ́ mi. Doyin Doyin take it easy ìwọ ló ní kúnlé Oh wọn orí èèyàn ti kún lè jẹ tó bá ń pọ̀ sókè nìkan tí nǹkan yẹn bá wà lẹ́mìí àwọn tí tó bá achieve ẹ̀ ò ẹ̀ lẹ́ ọ̀rọ̀ journalism yìí ló kiri wọ́n serious yìí wà tó wọ́n á dùn lọ́wọ́ má bínú má bá sọ̀rọ̀. mọ́mi ọ̀rọ̀ ti kọjá mi ṣe sọ yìí there is this lady tí kúnlé ń gbé káàkiri bíi afcas báyìí lady yẹn kò síbi tá a lọ tá a ti pàdé wọn in fact bí tọkọ àti àwọn ọlọ́ṣẹ́lẹ̀ ṣe ẹ wò hmm. i think at this junction we mo to report ẹ because hmm, ẹ̀yin nìkan you are the only one i can count on kó lè fún mi lójú rárá. ẹ̀yà jẹ́ kí n pè máa pè máa bá sọ̀rọ̀. mọ́mí ṣẹlẹ̀ fíìpù bàdá yín lóhùn. ṣé bẹ́ẹ̀ mi wo bí kò fọ̀rọ̀ mi ṣeré tó yẹn mo máa wá. Hello son, how are you? Mm. Poor rẹ̀ dear me. Oh, ó wà a bit feverish, ó ní malaria. Driver ò sí ilé, ó ti gbé dádì jáde. Mi ò dé, mi ò fẹ́ drive fún ara mi, ṣé àwọn abẹ́ mi? Màmá retí ẹ̀ báyìí báyìí o. Okay my dear, later ṣé mi ò sọ fún ẹ ó is on his way. thank you ma I'll be counting on you. ṣe báyìí ah! ìwọ ló ní kúnlé mi má má kún kún ara ẹ Mommy. How are you, son? Báwo ṣe ní? Ó sí ìrìnàjà jókòó. Ẹ ti ẹ̀ jẹun dé lálẹ́, ẹ ti jẹun bà mí nà ó. Wo oh, ọ̀rọ̀ pàtàkì kan ni ó dẹ̀ wá island pẹ̀tà, ká discuss ẹ̀ báyìí. Má bẹ̀rù. Dóyin. tó casual friend ẹ lọ moreover ó ní ọmọ outcast kan wà tó ń gbé káàkiri ǹgbọ́ báwo ló ṣe jẹ́. joyi kí ni gbogbo eléyìí ọ̀rẹ́ mi ni now and colleague mi ni. professional colleague òun rẹ̀ ni nǹkan kan sí láàrin wọn lára ẹ balẹ̀ bí wọ́n ló lọ́kọ ẹ o. Ah, mommy, I need concentration. I have a task ahead of me. And you hear that? Kúnlé maltreat mi o. Ó maltreat mi Kúnlé o. Kúnlé. Ṣo o ṣàmọ̀dọ̀ yín láti kékeré ṣé bẹ́ẹ̀ jọ dàgbà ni ṣe dáadáa síyàwó ẹ̀ náà take good care of her John. ń tòrọ lọ. wow ṣé mo lè padà sẹ́nu oh yes son you are free to. o ní this is unfair this is just unfair. no oh, it is okay. ṣe ní wọ́n tí mo sọ fún mi. Mommy, don't give me I love you. I know you do. Mama, only friend. So nífẹ̀ẹ́ tó bá ti dé lálẹ́, friendship yìí you know ta ni kò jẹ́ kó bẹ̀rẹ̀ ká àdèmọ tá à ń ṣe káwọn tá à lọ this girl is a beautiful girl she make a good wife for you you know àdèmọ ó dẹ̀ ló ní mo sọ. kúnlẹ̀ dáàdi ẹ̀ ní Doyin is a very good girl ó wà well mannered wọ́n tún ó tún ní good upbringing ah. she's a medical doctor. quite educated. ó dẹ̀ mọ̀ gbogbo bá ṣe invest lórí education ọmọ yìí torí tiẹ̀ nìyí because I read prospects in life and immediately. Oh, oh, settle down. Me, I understand it. Omoni will make a very good wife. I mean, not just that, but what I told you, I mean, look at how much support your mother gives me. Am I letting go now? To ban you out of that, you will You will have a very good life. Hmm? I'm based on you now. Mm. Anyway, um, mi ò tí ì ráyè gbogbo yẹn sìn ẹ jẹ́ kí n parí tax tó wà ahead of me. Ask. tax ló wà ahead of you. Hmm. Ah, look at you ó kì í ṣọmọdé mọ́ tọmọdé bá tó lọ́kọ ó máa ń lọ́kọ ni tó bá tó ládàá ó máa ń ládàá ni gbogbo àwọn mẹ́tẹ́ ló ti má rì you need to settle down kó lè bẹ̀rẹ̀ sí raise family. bìbọ́. Total concentration is what I need right now, sir and ma. What nonsense? What, what, what's, what's walking away? Ẹ̀rí pọ̀ mọ̀ ìtì ń bàjẹ́ ṣá. Imagine kí Kúnlé walk away on us. Errant nonsense. kí ló dé náà kí ló dé ṣé mo nílà láti ṣiṣẹ́ pẹ̀lẹ́ tó bá wù mí ni mo sọ yẹn tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yìn kan léèmí lásán ni ṣé mo ever promise pé máa fẹ́ ẹ́. Kúnlé your colleague did you say colleague yẹ ṣé òun nìkan ló ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹ̀ ni what nonsense àwa bẹ́ẹ̀ sọ̀rọ̀ don't you know bá ti jẹ́ sí bábìlì ọ̀pẹ i'm the father tó ní Baba kù bàbá fún lónìí and ẹ̀ ń bẹ́ẹ̀ sọ what is your problem kí ló ń ṣe ẹ́ náà. Kúnlé kẹ̀kẹ́ easy now ó ṣàmọ bí Doyin ṣe jẹ́ sí wa ó mọ bond tó wà láàrin fámìlì wa àti tiwọn ó dẹ̀ mọ pátákó láti bring ọmọ yìí ọ̀ èmi ò sí pẹ̀lú gbogbo kátàkátà tó ṣe ń sọ ọ́ sí i ṣáà fún ìṣòṣèmọ̀ pé ó gbéyàwó ẹ̀ ni ṣé bó ti gbà tó ti mọ̀ pé ẹ̀yin méjèèjì máa fẹ́ra yín ó ṣe wá di nine minutes nísìnyí tó lóò interested in her. same thing same thing thirteen ten one yẹn born to our life family he lẹ invest in wíwí ẹ̀ kí ni gbogbo yẹn ń ṣe it's different from emotions don't you get it look mi ò and that is it. What, gbèsè àjù you really want a problem what exactly are you feeling like fún mi ṣe bro? daddy ó dà pé màá lọ́wọ́ pọ̀ tèmi síwájú àbí stage What ti sú mean? beautiful decision beautiful decision go ahead ṣe gbọ́ kúnlẹ̀ what nonsense is this eh? i am still your father ìtàbàdàn fẹ́ fe, bá wa fẹ́ òun lọ́mọ tó dá báyìí ká ti take care of me for your wife òun tẹ̀lé kíní colleague. now you are going to listen to me do you understand that. Eh, Daddy, mommy, mommy, tell her to root me. You were rude! Okay. That was rude! Okay, I'm sorry, but mi ò ní fẹ́ wá ọkọ̀ ẹ̀ síwájú, okay? Kúnlẹ̀! Kúnlẹ̀! Kúnlẹ̀! Alright. I will tell you, I am still your father. Èmi mo bí ẹ, kí má lè bẹ́ẹ̀ sọ̀rọ̀. Okay. <laughs> Ṣé ìdúró ní sùúrù ni. ṣé wọ́n wá bá tó yẹn ni. patient ní sùúrù pẹ̀lú ẹ̀ <laughs> everything will work out ṣùgbọ́n pẹ̀lú ọkọ mi ó yẹ ṣé wà lọ́bẹ̀ ìwọ bẹ dùn lọ́kọ̀ lọ rest hmm? má sọ fún mọ́ lọ rest má sọ fún mọ́ o. Kúnlẹ̀ á bá mi bẹ̀. I will show him as the father. Oh. Ah, kí ló dé ẹ̀yin náà ti hash pẹ̀lú kúnlé jù náà ah, ẹ bá tẹ̀ kẹ́ ẹ̀yìn sí pẹ̀lú ẹ̀ kò lè má bínú kẹ́yìn náà máa bá bínú ṣe ló yẹ ká fà á múra ká rọra mọ bó ká máa fi mú wálẹ̀. ọgọdọ mi I listened to my father nígbà tí àbá tèmi bá mi sọ̀rọ̀ mo fetí balẹ̀ mo gbọ́rọ̀ sí wọn lẹ́nu fún lè fẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu now màá sọ pé mo gbà bẹ́ẹ̀. òkú òun kó rúro káwà rúro all right. ẹ jẹ́ kó ká bá sọ̀rọ̀ kó lè reason along with us tá a bá ń bá bínú ó pẹ̀lú mi how God ẹnìkan ló máa ṣe ẹnìkan ló máa ń ṣe kájá dúró kẹ́kùn dúró káwá múrú ẹkùn káfí lájà lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò nílé wọ̀ tẹnìkan ló máa ṣe. fẹ́ béèrè nǹkan kan I like your spirit I like your zeal I like your person and irú qualities bẹ́ẹ̀ ni mi like lára ọkùnrin so mi mọ bóyá a lè jẹ́ anyway Ife. mo appreciate ẹ náà mo appreciate at least bó ṣe sọ nǹkan tó ń fi wọ́n tún wọ́n pé presently um, concentration mi ò really sí lórí emotions tó bá ní mind jẹ́ ká ṣe fílẹ̀ bó ṣe wà yìí náà uh, at least let's start from somewhere mo mọ̀ dájú pé tó bá tásìkò àti ṣù ìdí àlá. Ah, Zeno tẹ́ mi ọ̀rọ̀ ara mi ti wá sún mi báyìí mi lè explain mọ́ bí kúnlé ṣe ń ṣe mí lẹ́nu dọ́mẹ́ta yìí ah, ah, all the way from America kọ́ wá fìyà jẹ mí Nàìjíríà mi báyìí kúnlé kàn ṣe mí bó ṣe wù ni then mo ń ro kankan sórí báwọn parents kúnlé ṣe take ọ̀rọ̀ yìí ó ti yẹpẹrẹ jù lójú mi ṣé báwọn ló bẹ ọmọ wọn nǹkan tó yẹ bá fẹ́ lọ́mọ ẹ̀ máa bá fẹ́ lẹ́yìn ṣe pé ara ọlọ́gbé fún tàbí afọ́jú ah ó ti sú mi. ó fẹ́ gbogbo rẹ̀ sórí mi ni mi rí pé ìwọ di tirẹ̀ ẹ̀yìn lọ́rùn ẹ̀ nà wọ́n lọ tirẹ̀ ẹ̀wọ̀n lọ́rùn ah, ah. ó kàn ń ṣe ẹ bó ṣe wò ó ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń ṣe gbá imagine akọ̀ròyìn lásán lásán Fred nìyẹn tó ń kú lójú mẹ́rin fún un kò rí tiẹ̀ nù èyí bọ̀bọ̀ kúnlé tó lóun kúnlé rádaràda yẹn. Zeno jọ tó lọ má bà mí bù kò tí sọ fún mi pé òun ò ṣe mọ́ débi tó máa bá mi bù jọ tó lọ please. ṣé nígbà tó bá sọ fún ẹ pé òun ò ṣe mọ́ bóyá bíi ten to fifteen years tèmi ti wà ní ọkọ tí mo ti bí mọ mẹ́rin bíi márùn-ún ni wọ́n ṣẹ̀ máa bẹ̀rẹ̀ owó òfẹ́ lóko ṣé ẹ̀ ló fẹ́. ọba dé wà nípa. Oh tell me, kan tí mo tún suspect mo suspect lady fẹ́yìn hmm. kó má jẹun pé òun ni kì í wọ́rọ́kọ́ tó ń dáná rú because òun àti kúnlé kan máa ń tẹ̀lé ra wọn káàkiri ní kò síbi tó ti kúnlé ń lọ báyìí tífẹ́ tó ní nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ Ah. Come on, pé òun ló ṣokùnfà bí kúnlé ò ṣe fún mi ní fèsò. lóòótọ́ màá ní ó dẹ̀ mọ àwọn obìnrin tá a bá ti rọ́kùnrin kan báyìí láti rí pé yẹ́sì ibẹ̀ la máa fẹ́ kú sí la máa tẹ̀bà síbẹ̀ efa kódà kò tẹ̀ kọ́kọ́ máa yálé olóògùn káàkiri. ogun ogun kò gbọ́ rí mi. mi ò máa báyọ̀ ṣe ṣeré olóògùn dé ogun kí ló wá rò balẹ̀ ṣe sí báyìí. kò sí nǹkan tá a fẹ́ ṣe a máa képo ọlọ́run náà ni àdúrà ni. àdúrà. ẹ àdúrà ah! àdúrà ìwọ ọmọ pàdúrà lágbára jù kúrò. àdúràrí oh ogun rẹ àjọ máa máa because I want Kole so badly I want him. My boy is a fighter. My boy is a fighter. Yeah. yeah, yeah. Uh, yeah that's great. That's that cushion. Yeah. Uh, I got along way. The storm is over. Mm -hmm. You know. Uh, thanks to our brilliant lawyer here. To be fair share collection. Uh, that, that's quite nice. That was very, very quite uh, innovative. In fact, I've been thinking people from now in school to the Konao team of lawyers. Ah! Yes, yes, sir. Thank you for the offer, sir. Thank, you, sir. yeah, that's <laughs> all right. It's worth it. It's brilliant. No, and of course, the core of your media, Madison, you to the Gugu Harad, to the Kule, there's a lot of ẹ̀yin ìfẹ́ ẹ̀ẹ́dùn Rachel ń kọ́. Rachel ó ti sá lọ sí ìlú ẹ̀ fún wọn fún wọn ò lẹ́mìí ti nàìjà mi. ọmọ ọ̀lẹ́ mi bẹ́ẹ̀. ọ̀la ìka wa tí ẹ pé àní níta máa ká lọ a máa fèsì wàhálà iná rẹ̀ lẹ́sọ̀ọ́. bóde bóde lórí mi. UK ni. ah UK ni àwọn yẹn ò ní take skin bí jà wá. Mm. ẹ wo mọ́mí dábì ẹ jẹ́ kí èmi náà tètè máa lọ lé lọ Eh, Kúnlé make sure pé o sinmi dáadáa torí mo lè imagine irú ibi tó gbé ẹ lọ. ah it's better imagined than experienced. Hmm. <laughs> i know o wá tẹ̀ sinmi á sinmi gan-an I mean. but Kúnlé ṣé mo lè rí ẹ for one minute. oh why not. you dare not. Ah! ṣọ́dẹ̀ ni ẹni wúwo yẹ pẹ́ bí pé àgùntàn ni ẹ ló máa tẹ̀ lọ bí gọ̀dúgọ̀ you dey respect presence me and you. You are becoming an intruder. Yes. Only that you are very, very careful. Otherwise, my deal will ruin. Shut up your mouth! Kí ló ṣe? Right will not open Down! Who are you? Oh, my son, you are giving me. Báwo ni tẹ̀sí jẹ́? Mo right wo lo Every right! Right wo lo Every right! Every right! Every right! Show everybody your wedding finger. Ah, yes! It's so empty kankan bẹ́ẹ̀ so tell me right olóni tó bẹ̀rẹ̀ sí ìpariwo àyẹ̀yẹ̀ àyẹ̀yẹ̀ mọ́ mi ṣe ń Please. come and sit down. all right all right all right calm down. ẹlẹ́jì kí ló ṣẹlẹ̀ nínú lẹ́yìn náà. it's okay it's okay madam it's okay ẹ ṣe mo gbọ́ àsìkò àlọ́ lè fún wa okay uh, please no ẹ jókòó jókòó meanwhile uh, please sit down sit down sit down sit down please. ẹ ẹ máa no way If I sit down there. there. battlefield làwà yìí o no retreat no surrender ẹlẹ́mìí ló máa last the end ló pé sinimá.

is there anything tí mo ṣe fún ọ bóyá bí ẹ ṣe. tí mo fi yọ ẹgbàá sí ẹ àbí tí mo fi ṣe ládàá. no Kúnlé no get me wrong attitude towards me kò dáa rárá torí mo ṣe ń bí kí n béèrè. Doyin Doyin ó dàbí pé ọ̀rọ̀ mi ò yé yín rárá àtiwọ àti dádì àti mọ́mì ibi tẹ́yìn ń ronú lọ mi ò ronú lọ síbẹ̀ rárá. ó máa ṣàlàyé fún ẹ gbogbo nǹkan tẹ́yìn ń ro is marriage marriage marriage èmi ní láti concentrate nsìn mi ò wà fún yẹn sìn gbogbo ìgbà tọ́lọ̀ bá nìyẹn máa wáyé á wáyé kò bá jẹ́ five years time kò bá jẹ́ ten years time á wáyé náà mo wọlé dẹ̀ bẹ̀rẹ̀ sí ní chop me ẹ̀ ń chop mi. five five years mo ní ìgbà tí ọlọ́run bá sọ that was what I said. kókò fẹ́ kó mọ̀ pé five years five years máa pẹ́ jù fún obìnrin bíi tèmi. Oh nǹkan tí ọlọ́run bá sọ. ó lè mo kàn fẹ́ kó rántí ni pé ìdùnnú òbí ni pé kó rà àwọn ọmọ ẹ̀ you know. ṣé mo sọ fún ẹ pé mo lè bímọ ni ṣé mo sọ pé mo lè bímọ. which is the best. <laughs> In case Dubai will book, we need to get anything. Mm. máa bá mi sọ all the time i'm getting peace ìjà mo ní padà síbi tí mo ti wá báyìí. Um, lè o ní láti padà o mọ mission yẹn náà o dẹ̀ mọ ìlàkàkà ẹ o mọ ibi tó ti ṣiṣẹ́ dé ìsìn ló ṣe máa ló fẹ́ padà o ní láti padà. mo ti bọ̀ kí ni wọ́n rò pé mo lè ṣe báyìí. ó dà. Ah, ah. pious. Atunde mo lè ṣe no no no no no ah kí ló ń sọ yìí ah no no way. ìrìnàjò um, mi kàn rò ní pé kò wá yẹ káwọn mọ́mì kan máa ṣe irúkọ mẹ́ta àmọ́ Yorùbá bọ̀ wọ́n ní tó bá kọjú sí ẹ kó ta tó bá kẹ̀yìn sí ẹ ta tó bá wá ku ìwọ nìkan kó tó rọ ara ẹ pa. muito bem. Não. away from my husband stay away from Kúnlé mi ò lè afford láti share ọkọ mi pẹ̀lú ẹ̀ not for any reason can you hear that? ṣẹ́wó olójú kòkòrò bẹ́ẹ̀. láwa yìí o no retreat no surrender ẹlẹ́mìí ló máa last the end lópin sinimá. pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ náà. kí ni ò ṣẹlẹ̀ ṣé mi nìkan ni. kí She be doing a ni girlfriend ẹ àbí ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ táwọn parents ẹ̀ fẹ́ kò fẹ́ tó kàn déédéé dá mi lọ́nà tó disgrace mi títì irú kálíbà mi for what. wọ́n. Wow. surprise for you. Ibi báyìí ni wàá sùn lálẹ́. What time? Èmi àti of course. Ṣé orí chair bíbá ló fẹ́ sùn àbí iwájú ta? Kí ló mìíní lórí bẹ́ẹ̀dẹ̀? Ah. <laughs> Jọjọjọ mi ò fẹ́ wàhálà o. Ṣé o mọ̀ pé rúùtù àbọ̀kọ̀ kú lóye ọ̀pọ̀ wa? mi ò wá fẹ́ o tó mọ̀ pé mọ́mí spẹ̀t yẹn. mọ́mí spẹ̀t kí ni ṣé ìwà jọ ń kéré ọmọ mi máa sọ máa sọ bẹ́ẹ̀ jáde ṣé ní bẹ́ẹ̀ kò sí kò sí. náà ilé mi mo ti sanwó àpò mi ò gbé wá mo ìpínlẹ̀ wa yẹn ní tó lówó ló lòwò má bínú ọkọ mi no èmi náà fi ń bá yín ṣeré ni mo fi ń bá yín gba tẹ́lẹ̀ bọ̀ mo rí pé inú yín ò dùn látẹ̀kùn ọmọ ẹ̀kùn ẹ̀ ń fọ̀sára yín bá mi ṣeré ni inú yín ò dùn kí ló ṣe yín. ọ̀rọ̀ àbúrò ẹ̀ ló ń fún mi ní kọ̀ǹsán ó fẹ́ ṣe exam láti last week ọtí ní kó mú five thousand ó náà wọ nǹkan tí mo ta pé mo ti fẹ́ rí five thousand ó dé mo rọwọ́ ọkùnrin tó wà ń ta ń sìn bàbá ọmọ ni wọ́n ọmọ dáyọ̀ dábùkátà ni gbogbo yẹn ló ń fún mi ní kọ̀ǹsán ọ̀làdé ló máa close àtìgbà wá ní ẹ̀tì ilẹ̀ tí ròyìn ni mo lè ń wá nílé rẹ̀ sọ fún mi àǹtí ìṣẹ̀lẹ̀ ẹ̀fọn ni ẹ ṣe rò pé mo kàn mú yín bí kọ́sọ́mà ni mo mú yín bí àǹtí mi ni èmi tí máa jókòó títí tí máa bá yín ṣeré ẹ wá lè sọ fún mi pé need common five thousand naira especially when it has to do with education má bínú ní kí wọ́n máa gbọ́dọ̀ ṣe rí ọ̀rọ̀ tó bá ti jọmọ́ ìwé ẹ má máa fi ṣeré rárá òun nínú ẹjọ́ kẹfún iṣẹ́ máa ń sọ máa fún ọ ẹ jẹ́ sáré fún yín wọ́n tó gbá kùn. Ah, ó yá mi ah. ó ṣe òkú mi ó mo fún yín ni ah, ah, àǹtí sẹ́ẹ̀lì yá ẹ fọ́ lè ṣé ìbílẹ̀ ń kúlẹ̀ fún mi èmi àbúrò ilẹ̀ ń kúlẹ̀ fún mi ọmọ ìjẹ́ kó wá dúpẹ́ lọ́wọ́ àgbẹ̀ ìbò lọ́wọ́ rúkà ẹ ní ìdẹ àǹtí sẹ́ẹ̀lì yá ẹ wá wọ̀ ṣebí rúkà ni ó smart gan so ẹ má máa for education ẹ ṣe é ṣe ti lọ fún gbọ ẹ ẹ má wọrí ẹ má wọrí ìyẹwò mi máa ṣe sáàmì ẹ lọ́la kíkí owó jàmbá sọ ni o. àwọn lápòyè kọ àtàlólú ti yẹ kó gbé wá olówó lólówó nìyẹn. nítorí mò ń lọ níṣẹ́ ni kí n má lọ létí. ẹ jẹ́ kí ẹ bẹ́ẹ̀ mú pẹ̀lú àpò ìjẹ́ ló ṣe yín ìlú jọ. kí ni ò ní ṣe mí Ọlákúnlé kí ni ò ní ṣe mí ìwọ gbọngàn ni problem Ọlákúnlé èmi mo bí ẹ so possible kí n bá ẹ sọ̀rọ̀ kó má gbọ́. kí ni mo ṣe. bí bàbá ẹ bá máa wí wọn á lo jáfùn ìyá ẹ jẹ pé ìyá ẹ ló fẹ́ràn ìyá ẹ ló fẹ́ràn ń rí o tó tẹ tó tó tó kì í lè sìn sí mi mọ́ yìí ṣé kò tí ì tó kó má rè à ń bá ẹ sọ à ń bá ẹ sọ òun gbọ́n rí ó ti gbàgbé pé ojú kan ẹ̀pà ojú kan èrè ni ẹ lọ́wọ́ wa níwọ nìkan la ní moreover ṣó ti gbàgbé pé torí ti ẹni doyin ṣe dé sí nàìjíríà kẹ́bà lè settle down ṣùgbọ́n ọ̀rọ̀ ni o ò ráyè tiẹ̀ kí ló dé. Ah, oh my god mọ́mí kí ló dé inú kí ló dé ọ̀rọ̀ doyin lé ní ọ̀rọ̀ doyin lọ́la ẹ̀ ti bá mi sọ ẹni ọ̀dà tẹ̀ inú léyìí àfọ̀rọ̀ doyin ṣé ẹ fẹ́ kí n ṣoríire ni. ọlákúnlé wàá ṣoríire wàá tẹ́gbẹ́ wàá jẹgbẹ́ lọ wàá prosper but you need to settle down. ṣẹlẹ̀ tí mo dáwọ́ lé yìí kọ́nà bá mi yọrí ẹ̀ sí rere ni. ṣé kò wáyé kó settle down gbogbo ẹgbẹ́ ló ti níyàwó lé. Ah, kí ló ń ṣẹlẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ ṣé dandan ni. Doing, doing, doing. ah. ṣé o ti wá ń bínú nìyẹn. mo dá má bínú. lọ́ọ̀nù wà lórí tẹ́bù ṣé wà lọ jẹun. kí ló ṣẹlẹ̀ náà mo ṣe ní kí n máa sáré bọ̀ yẹn rúbà mí kí ló ṣẹlẹ̀. nítorí ara Ìfẹ́, wà lè lọ sọ́spítù o. Mo ti lọ sí mo ti lọ sọ́spítù mo ti dé but nǹkan tí dókítà sọ náà ló bà mí lẹ́rù. Kí ni dókítà sọ? Wọ́n ní àwọn um, máa carry out gbogbo àwọn nǹkan tó máa ń ṣe yẹn ṣá nǹkan tí wọ́n ṣe eh, wọ́n wá sọ pé nǹkan tí ó wá rìsọ́ọ̀sì ni pé mo ti ní oyún. tó ń bọ̀ nílé ayé láti wá jayé orí ẹ̀ wá fẹ́ dá padà sọ́run that's not fair that's not fair I'm happy about it yes that's my daddy. oh my goodness ah she I'm so happy. bẹ́ẹ̀ni but mi ò mọ bí àwọn parents ṣe máa ń because nítorí. ìfẹ́ ṣe bébì mi so can you problem For my balẹ̀ ó ní problem okay you're gonna be good that's my bad ah, ah come on dídé jọ jẹ́ kí n ṣe bí bàbá bíbí ló bá mi ru àmọ̀là tó bá <laughs>

torí kò ṣe dáadáa ló jẹ́ kí president consider fún ministerial appointment kan fẹ́ fún èyí praise God. ọlọ́run àti ẹ̀ma rẹ̀. I'm indeed I'm indeed a proud father. <laughs> máa wá wo. ó ò lè wà nípò ńlá bẹ́yẹn kó má níyàwó nítorí yorùbá bọ̀ wọ́n ní àpọ́nlé òsì fọba tí ò lóore. ilé ìlú jẹ́ kí èmi àti dájẹ́ lẹ̀ arrangement láti jẹ́ kí wedding òun àti ìgbòyìn yá kíákíá so that tó bá máa relocate sí Àbújá kó lè bá ẹ lọ. you sure? Of course, of course. I mean, go sí that shit. tó wà out of ordinary. The things that could be shit. you know. I mean, we we mi na even aláwùjọ àwọn professors ẹgbẹ́ mi, I have respect to support bí ẹ you know. <laughs> You know, I take it up láti make preparation fún ẹ so that uh, tí ẹ̀gbọ́n á tún wá tóbi jù wá lọ you know we're proud of you for example wedding planner yẹn tẹ̀ ti mú card wa tó bá mọ àwọn láti invite look at this here see àwọn lọ́balọ́ba kábíyèsí dàgbé there are about eleven you know, kábíyèsí tó wà ní kàlẹ́ńdọ̀ yẹn and uh, there you see almost twenty ministers in fact the president will be there. Oh. Look, look, at, look at this design. Look at this open card is for one. And open card with the, you know, I this arrangement. What did plan, what did plan I, who oh, share me one, you know, people alike, you know. Very classy. Oh, look, the 25th of next month, la fi ṣe. Proposal your birthday. your birthday. So that ká lè celebrate méjèèjì papọ̀. Wow. <laughs> This is wonderful. Sherry, láti ìgbà tí mo today. dé sílùú yìí, ẹ ti ń so many wonderful things, but it is special. Um, I appreciate this. I o sọ kọ́kọ́ sí ìgbà tó wà ní ẹ̀kọ́. Mo ní pé kí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin. Òun fẹ́ sọ pé òun kọ́kọ́ ń pa yẹn. No, mommy mentioned. it bẹ́ẹ̀ fún mi details ẹ̀ báyìí. Hmm. this is good It's not surprising. um, daddy ṣe é bẹ ṣe me ah èmi náà dey surprise me. yes. yeah. <coughs> ní ọjọ́ ìyàwó yẹn èyí lè máa ṣọkọ ìyàwó. kí òun do Doyin jọ máa ṣe ceremony mm-hmm. yeah because èmi ní àpọ̀ náà ní Uganda. Mm-hmm. Ọlákùnlé má gbé yẹn o mm-hmm. kí ló dé. you can't do that lọ́jọ́ ẹ̀yẹ wa ó lè lọ Uganda lọ́jọ́ ẹ̀yẹ. Daddy, and whoever cares to listen, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí ẹ ti lóyún oṣù méjì Ìfẹ́ what? Yes, and there's no going back. Oh. Oh. Doyin, Doyin, Doyin, Doyin, is she alright? Doyin, Doyin, ó ti dákú. Doyin, is she alright? Water, work out. Hmm. That was some antivirant nonsense. ìwọ kẹmẹ ìwọ ìwọ ló lóyún fún ọkọ tèmi ah! ṣùgbọ́n bí tèmi àti kúnlé ti ń bọ̀ ni ò bẹ́ fún làbàtà ó yọ bẹ́ẹ̀ tì ṣọ́rọ̀ pọ́nmi ló mú kú ni anyway mo kàn ní kí wá fún ẹ ní last warning the very last warning wípé kò dẹ̀yìn lẹ́yìn kúnlé ṣé ọgbọ́n kan tí mo sọ then oyún ẹyẹ tó gbé síkùn yẹn mo fẹ́ fún ẹ ní option ìsídà kò jẹ́ kí oyún yẹn kó gba ibi tí ó gbà wọlé kó gba ibẹ̀ jáde padà otherwise wà lọ bí sí ọmọ rẹ yes tí ẹ̀gbọ́n náà ṣe bí lọ́ọ̀yà ló pera ẹ̀ mo rò pé ó yẹ kí orí àwọn lawyers ó yẹ kí orí wọn máa pè ní tí ẹni máa kọ́kọ́ rí àbí wọ́n bẹ ṣe exam ni tó fi di lọ́ọ̀yà mi ìlẹ́jọ́ bẹ̀rù ṣùgbọ́n warning tí mo fún yìí jẹ́ kó jẹ́ the last one ìpadàbọ̀ Abidjan mi ò ní dà ṣé ti gbọ́ àṣẹ gbọ́kọ̀gbọ́kọ̀. àníyàn kankan ló sì. ó mọ nǹkan tó mọ̀ ṣe torí ilẹ̀kùn ìta yẹn no in fact gate gangan ló ti wà anybody tó o bá mọ̀ rí tó lọ gba abẹ yẹn wọlé o àfi tó bá wá sọ fún mi ti bá ní ẹ̀hẹ̀ lọ sílẹ̀kùn yẹn lọ ti. lè ṣọ́ọ̀bù kò sí kankan. lọ ti gate àní kò sí kankan. Ah. ló ṣẹlẹ̀ kí ló tẹ mú gbogbo géètì tẹ̀ ti wà tí wàá gbé òun mú kí ètò ìdá nínú ìrírá ìwọlé náà kí ló ṣẹlẹ̀. ṣé o pàdé ìyàwó ẹ lọ. ìyàwó mi hmm. kí ló mí. dùn yín ló wá sí ìbánisí mi ó pariwo lé mi lórí dáadáa kò sí nǹkan tí ò fi mi wé tán èmi ò pẹ́pẹ́ ṣe aṣẹ́wó èmi gbọ́kọ́gbọ́kọ́ èmi ṣe kíní kan kíní kan ṣorí yìí tó wá worst níbẹ̀ ni pé ó threaten life. Doyin wá síbí báyìí. Ṣúlẹ̀ mo fún ọmọ ìkéré ara mi ni ọmọ ìkéré ara mi ni mi ò tó bá mọ̀ pé relationship yìí ò ní wọ̀ kí ara kí n bọ́ hospital kí n lọ yọ orí mi dànù kí n lè máa move on pẹ̀lú life mi. Ìfẹ́ mo ti sọ fún ẹ several times tí nǹkan kan bá ṣẹlẹ̀ o ní láti sọ̀rọ̀ tó máa upset mi I will handle the situation ah, ah. fọkàn ìbalẹ̀ fọkàn ìbalẹ̀ nǹkan kan lè ṣe mo dùn yín dáadáa gbogbo nǹkan tó ń ṣe yẹn empty threat ni ara ń ta ni ṣùgbọ́n gbogbo yìí sì kí wọn lọkùnrin góò lélẹ̀ ó dẹ̀ bọ́ lọ́wọ́ ó dẹ̀ bọ́ sọ́wọ́ ẹlòmíì kò yìí sì ara ń ta ni fọkàn ìbalẹ̀ kò lè pa á yán bó ṣe wà yẹn tó bá ní kó pẹ ìrà gan owó máa gbọ́wọ́ sókè bá àwọn máa hàn yìí. ọ̀rọ̀ ẹ̀mí ni o ọ̀rọ̀ ikú ni eléyìí tá à ń sọ yìí kò ṣe ọ̀rọ̀ pé kíní o. a ní kò fọ ọkùnrin balẹ̀ kò lè pa ẹ́ ah, jẹ́ kí n sọ fún mi sí when you have me ọlọ́run bá wà pẹ̀lú ẹ̀mí sọ fún ọkùnrin balẹ̀ okay. bọ́sẹ̀ bọ́sẹ̀ má kí lorúkọ ẹ̀ wẹ́yà dúpẹ́ àbí mòrókò lorúkọ ẹ̀ jẹ́ gbóló lọ. ó wà lẹ́kùlé òun náà lọ́ta. oúnjẹ tí rẹ dì nìyẹn ó kù díẹ̀. láti àárọ̀ kí ni ẹ̀yin géńdé obìnrin méjì ń ṣe nu kíchìn láti àárọ̀ tẹ̀sán oúnjẹ tán ẹ má bínú ẹ fún wa ní ìṣẹ́jú márùn-ún. ìṣẹ́jú márùn-ún yẹn náà. ẹ má bínú. Ele é o DJ do Malandro. foi what? What me. No, no, no, no, no. Okay, kí lo fẹ́ ṣe sí? Mo ní láti ṣe kankan sí. Dó nǹkan tí máa ṣe sí ẹ̀yìn tí mo, bò mo ní láti ṣe kankan sí. Ṣé ti tán? Ṣé bí ńgbà tí mò ń sọ fún you know you love him you can't do without him kíní kan kíní kan ṣetán. ṣe fẹ́ di second wife. it's not possible. ìjọba ọ̀hún ti di àfagbára àwọn alágbára ló máa ń fẹ́. aṣọ tí kò sí ẹ̀wù onírúurú ìhò làbá máa rí aláragúnyìn alára pàtìpàtì àti alára tó jọlọ o ẹ wí mi o. àwọn fẹ́lẹ́ bonú o kò jẹ́ káríkùn máa ṣe bí o àwọn fẹ́lẹ́ bonú o kò jẹ́ káríkùn má ṣe bí. àwọn fẹ́lẹ́ àwọn fẹ́lẹ́ bonú o kò jẹ́ kárékùn má ṣe bí o kárékùn yẹn àwọn fẹ́lẹ́ bonú o kò jẹ́ kárékùn má ṣe bí. ọ̀pọ̀ aláǹgbá ló dànù délẹ̀ ta ló mọ èyí tí inú ràn án. èké òpera ẹ̀ lórúkọ kò ṣèkà òpera ẹ̀ níkà o. èmú níkà lóòótọ́. hello. fair or what do you call that your name? After warning you severally to stay away from my husband, ó ṣe ń tẹ̀lé kiri ṣóṣóṣó ó ṣe ṣe bí ẹsẹ̀ yẹlé ó tẹ̀lé ọkọ mi Now you have gone around in your corny way pretending you're pregnant for my own husband. jẹ́ kí n sọ kíní kan fún mi you and that your stupid pregnancy will be sent to a journey of no return it is not a threat mo mean it mo lè má ṣe èmi ló fi rẹ́rìn-ín àbí just wait and battlefield làwà yìí o no retreat no surrender ẹlẹ́mìí ló máa last the end lópin sinimá. battlefield làwà yìí o no retreat no surrender ẹlẹ́mìí ló máa last the end lópin sinimá. ìfẹ́ jọ mo fọlọ́run bàbẹ̀ má bínú embarrassment wọn á fún ẹ tèmi ni kú wọ mi ò mọ̀ ọkọ tó get into them please jọ má bínú torí love. i'm so sorry. it's so annoying i mean lójú àwọn younger staff mi kọ́ àwọn máa disgrace me bẹ́ẹ̀ but dúró lọ́kùnrin ṣé mo fẹ́ sọ pé mi ò dáa tó ni tọkùnrin màmá bèbè tó fi jẹ́ pé èmi náà máa máa pariwo mọ́ pé kí wọ́n fi ọkùnrin kan lẹ̀. má jẹ tẹ̀lé get má ronú dé lẹ́fù yẹn.

Zainab ọ̀rẹ́ Doyin girlfriend I'm sorry mi Any more? ní mọ̀ wá ẹ tí ẹ lè mọ̀ wá gan. èmi mọ̀ ṣé miss goody goody two pence yìí what do you mean. I want to lásán lásán. ẹ mọ tó tẹ́ ó kù ìṣẹ́jú kan. kí ló tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ló mean what, what do you mean. ṣé torí ẹ torí eléyìí lẹ́sẹ̀ ń dírùn bí ìgbà wọn bá yan bọ̀dọ̀ àánú yín ṣe mí ẹ jẹ́ tètè wọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi dáa ó dá gánjá. bọ̀ kí ni problem ẹ̀ kí ló ń ṣe tó ń mu paracetamol sórí headache oní headache ẹ́. àǹtí bòròrò mi ì bá ti. don't insult her don't insult her. Hmm. ó ga o èmi ò mọ pé lóòrò òmòrò ìlú tó ti lé anyway ṣá for your information ti bá rí ọ̀rẹ́ mi ti bá sọ fún un wàá get away from here go now. anyway you won't see. wàá gbà wàá bẹ pọn mi àárọ̀ dalẹ́. ọ̀dà kú iṣẹ́ o ẹ̀ ní ìdá ìgbọ́yà. má bínú máa jà bó ṣe dúdú tó lọ́pọ̀lọ́ ẹ̀ dúdú ó sọ mi. bóyá bóyá kó máa lọ bá doyin because ó dà pé ó ní àwọn ẹntúráàdì tó ń tẹ̀lé kiri kọ́ tiẹ̀ wá máa kọ́ máa pa mí. jọ mo fi gbé set up lélẹ̀ ìjọ má bínú torí Ọlọ́run don't do that torí Ọlọ́run má bínú sí mi má bínú please má bínú má bínú. àwọn ọjà tó wà lẹ́yìn. kí ló dé ojú èyí kọ́ rẹ lọ́wọ́. ó tẹ́ wọn wọ́n ti ní. èyí wo ń tèmi o bébì mi tí mo mọ̀ kọ́lé lẹ́yìn náà kí ló dé sọ fún mi kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ pọ̀ ló kọ̀ ọ̀rọ̀ kúlẹ̀ mi. kí ló ṣe. ọ̀rọ̀ tí mo máa sọ̀rọ̀ fún yín. ẹ lè bí pé òótọ́ nìkan tí mo sọ fún yín kúlẹ̀ ti fún yàn lóyún. òótọ́ ni kó lè fúnyàn lóyún ọkùnrin ò mà lọ́rùn o ládùúrú gbogbo wàhálà yẹn tó jẹ́ ìtorí tiẹ̀ ló ṣe wá látòjìjà amẹ́ríkà wá sí nàìjíríà kí ló ń ṣàwọn ọkùnrin wà báyìí but ẹ ti rí mind mi ẹ̀ náà. Ìwọ náà ti jẹ́ kí n máa feel bad pẹ̀lú sọ́ọ̀rì. Mo máa sùn fún ọkàn mi ṣọ́ọ̀ṣọ́. Ọlọ́run ní pa ẹlẹ́kùn. Má dìbò ṣùgbọ́n. Kò sí ápùlà mi. Ní ìjọba ní ápùlé ni o ní sókè wà rí ẹ fún mi bọ́ má wọrí mo ní láti wá rí ẹ lé torí ọ̀rọ̀ wa. ṣé lórí ọ̀rọ̀ yìí ni ẹ má ṣe ẹ má wọrí. mo ní láti wá rí ẹ torí ọ̀rọ̀ yóò wà very important kan ó dẹ̀ ti yẹ kí n sọ tipẹ́ ọ̀tọ́lọ́run ti lásìkò ti tó láti sọ mo láti wá rí ẹ lé. no problem anytime ẹ bá ti free ẹ pè mí. ṣùgbọ́n ó ṣe ọkọ má ronú o ọlọ́run ti rẹ̀ yìí jẹ́ ọ̀rọ̀ àwọn ọmọ ìṣe ẹ ṣe ṣùgbọ́n ọlọ́run ò ní bá ẹ̀ ṣùgbọ́n o ṣe máa dì àwọn. take care o. o ṣe máa dì àwọn. God bless you. má ronú o wọ́n lè máa expect mi. wọ́n expect mi le ó dàbọ̀. rárá o rárá o. tó ṣe fún mi nìyẹn ẹni kúnlẹ̀ tí mo pariwo fún yín láti jọ bí kúnlẹ̀ ṣe lọ fún yàn lórí nìyẹn o tí mo dẹ̀ wá lẹ́kọ̀ọ́ fọwọ́ kọ̀ mí ní nígbà tó fìyà jẹ nínú lójú nítorí jẹ́jẹ́ mi kò jókòó tó ṣá ń kó wa pọ̀ tó ń kó wa pọ̀ má sùn ojú tó lè lọ́wọ́ sọ́nà ó lóun ní pé tiẹ̀ níyà olóògùn hmm. àwọn àbá sọ wípé bọ́mọdé bá kọnu alẹ́ afọ̀rọ̀tàn balẹ̀ ìtàn tó gbọ́ rí wàá gbọ́ lẹ́nu lẹ́nu. mo mọ̀ ẹ́ ìwọ ló mọ̀ mi mo mọ̀ wà tí kúnlé láti kékeré ilé àwọn dáàdì kúnlé ni mo ti ń ṣe ọmọ ọ̀dọ̀ ọjọ́ burúkú ìṣubú mi mọ̀ ohun tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí mo gbọ́ rèé o. báwo ni iṣẹ́ mo ti ṣiṣẹ́ yín ẹ̀dẹ̀ wa sọ pé kí n tó lọ pọ́ mọ́dọ̀ ṣé kí n yá ẹ̀ mọ̀ kẹ́ fi pa ṣe gbádùn ṣe mọ̀ nǹkan tẹ́ ń sọ sa lẹ́yìn kẹ́ fún mi balance mi kí n máa bá tèmi lọ period kò sí nǹkan tó pàmí pẹ̀lú ọmọ ọ̀dọ̀ yín o jàmbá pé kí n yá yín màmá fún yín bàyẹn lọ. ó yẹ ẹ ṣé wípé ṣé wípé prof àti doctor ni wọ́n pa bàbá mi. bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ ni ó ah. ti tó ó sùn mọ́ àsìkò ẹkún kọ́ ni yìí àsìkò ìjà ni you need to pick yourself up. ìyá ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ mí kan gidi ni ìyá ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ mí gidi kan ni àwọn ọmọ bàbá mi nítorí owó ah this one is cruel. lẹ́yìn abẹ́rẹ́ burúkú tí wọ́n fún mi tábìlì bá yá wẹ̀rẹ̀. kò bá ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí mi àwọn màá ní wọ́n tọ́jú mi ni wọ́n fún wa nípò tí mo wà lójú ti wọn dolo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ ìgbéyàwó yìí ni mo jókòó dé nígbàgbà tó bá di ọjọ́ ìgbéyàwó yìí ní church màá wá náwó sókè máa dìde dúró màá wá tú àṣírí àwọn ọ̀bàyéjẹ́ yìí màá tú àṣírí wọn ò fara lé láì mọ̀ pé wọ́n jẹ́ kí ìgbéyàwó náà kò ṣeé ṣe bọ̀dẹ́ àsìkò ẹ̀san ti tó àsìkò jáde ti tó ìjà àjọjà ni mami mo wà lẹ́yìn ìbíkẹ́ don't be a coward ìjà ayé àjọjà ni professor and Doctor silva ẹ̀ ní mo jẹ ẹ gbà. a ti gbọ́ irú èyí o ká fi wẹ́ẹ̀dì ṣe compensation ikú àwọn fẹ́lẹ́ ló bonú tí ògì àríkùn àṣebí ọwọ́ ọmọ tẹ ikú idà kó béèrè ikú tó pa bàbá àsìkò ẹ̀san ti tó o. Harry, kalẹ̀. òun ò pé orí ojú wa ilé. tí a bá ṣílẹ́yà ẹ̀yin barista ìfẹ́ olúwa olùṣèlú. àti báyìí lálejò náà ni bí a ṣe wá yìí màá fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ wa dáradára wọ́n san owó ẹ̀mí ẹ̀ fún wa. wọ́n ti sọ ẹ̀ wọ́n ṣe owó ẹ̀mí ẹ̀ nìkan ni wọ́n san fún wa pẹ̀lú oyún inú ẹ̀ ẹ̀ méjèèjì. ìjọ ìjọ ẹ ṣàánú mi nǹkan kí nǹkan tó bá fẹ́ máa fún yín wo bó ṣe ń wà èyí ni ò bá wa àwa ń ṣàdé ń pààyàn bí kì í ṣe pé wọ́n rán wa ṣe ẹni tó sì rán wa ó yẹ kó mọ̀ àwọn náà ni Professor and Doctor Silva má sì yá bó ṣe rí náà ṣe sọ fún ẹ wọ́n ní kòkó tí àwọn ti fi omi ni pé ìwọ wá ní from nowhere fẹ́ máa ká kókó náà ṣùgbọ́n wọ́n jẹ́ kó yíwa pé bí wọ́n ṣe fẹ́ ká kókó yẹn ká ká ìwọ náà dànù. ọjọ́ ìṣàánú mi. There's no time to waste. Ah, toyúntoyún nínú àfìgbà tẹ ẹ pa àfìgbà tẹ ẹ pa àfìgbà tẹ ẹ pa ẹ dájú bí agbọ́n gàgó ẹ dájú o. àwọn fẹ́lẹ́ bonú o kò jẹ́ ká lékun ṣe bí o àwọn fẹ́lẹ́ bonú o kò jẹ́ ká lékun ṣe bí. àwọn fẹ́lẹ́ àwọn fẹ́lẹ́ bonú o kò jẹ́ ká lékun ṣe bí o. sọ mí di ẹni tá ń tà là ń bọ́. wọ́n pa mí ní bàbá. wọ́n wá fẹ́ kí n fẹ́ wọn tipátipá. ṣé láti lè fi compensate mi ní owó tó ń pọ̀ tí ẹ̀ ń lò. Jẹ́ jẹ́ jẹ́ jẹ́ mi. Sitos, asking for my hand in marriage. Mutaku, Mutaku ti ọmọ apàyàn. Ah! Olúwa o, mo kàn waste time ara mi látijọ́ yìí. Mo kàn waste time ara mi náà dára. The door is open. Alan. Can I help you? Ẹ jọ̀ọ́, ẹ kọ́ ni Miss Kiri Adébẹ́sọ̀lá. Èmi ni. under arrest. Under arrest? Yeah. For what? Kí ni mo ṣe? Mo ń jíbọ́. Ìwọ́n kọ́ ló pa dead? Kí lẹ sọ́ọ̀sì? Ife. Madam, madam, ṣé bẹ́ẹ̀ máa dìbò fún Anyway, this is our first one. What? Our first one. Èmi ò kí ṣe mọ́dúrà. Now. Èmi ò kí ṣe mọ́dúrà. I hey, hey, about it. Madam, ẹ jọ, ẹ má try láti gbọ́ alẹ́ mi. Ẹ tẹ bá try ẹ sọ láti lẹ́yìn iye tó ọlọ́pàá ti wà ní àgbà tẹ bá try anything a máa fi bọ fún ẹlẹ́sẹ̀ ni now àdẹ́sà bóyá sọ̀rọ̀ padà àwọ̀ bóyá. mo ṣì lè wá báyìí. ṣé mo ti ṣe lọ́wọ́ ọmọ ọmọ sí mi ọgbọ́n báyìí. àwọn fẹlẹ́bọnú o kò jẹ́ ká lékun. àwọn fẹlẹ́bọnú o kò jẹ́ ká lékun ṣe bí. àwọn fẹ́lẹ́ bùnú o kò jẹ́ káríkùn ọ̀nà àṣẹ bí o àwọn fẹ́lẹ́ bùnú o kò jẹ́ káríkùn ọ̀nà àṣẹ bí. ẹjọ́ ta ti ń bábọ̀ tẹ́lẹ̀ ni case number 003 stroke 04 stroke 86 Miss Doyin Arẹ́gbẹ́ṣọlá versus state ǹjẹ́ arábìnrin doyin arẹgbẹ́sọlá wà nílé ẹjọ́ yìí. bẹ́ẹ̀ ni wà. appearances. bẹ́ẹ̀ ni olúwa mi orúkọ mi ni kúnlé ògúnláìsí tí mo jẹ́ agbẹjọ́rò fún doyin arẹgbẹ́sọlá gẹ́gẹ́ bí ẹjọ́ tí a ti ń báwọ̀ látẹ̀yìnwá olúwa mi mo ní àwọn ẹlẹ́rìí méjì pàtàkì kan tí wọ́n tọ̀mọ́lẹ̀ sí. Si ẹjọ́ tí a bá bọ̀ ẹni àkọ́kọ́ olúwa mi Seliat Ajayi. Seliat Ajayi. ó wá ní olúwa mi. bọ́sí witness box. mùsùlùmí yìí ni àbí kristẹni mùsùlùmí. mo mọ̀ ọ́ ti máa sọ lónìí lóòjọ́ tuntun ẹ máa kó tẹ̀lé. èmi Seliat gbogbo tí mo bá sọ nílé ẹjọ́ yìí lónìí yóò jẹ́ òtítọ́ àti òdodo yóò jẹ́ òtítọ́ àti òdodo kọ́nà kó ràn kọ́nà kó orúkọ mi ni Seliat Ajayi mo jẹ́ òṣìṣẹ́ ọmọ ní ilé Professor and Dr. Mrs. Silva ní ọjọ́ kan mo gbọ́ ìjíròrò Professor àti ìyàwó wọn Dr. Silva bí wọ́n ṣe fẹ́ pa Dr. Arẹ́gbẹ́ṣọlá. Ah, Jesus, my God, what the. lẹ́yìn ìgbà yìí ni mo pàdé Doyin ṣùgbọ́n Doyin ò mọ̀ nítorí òun àti Kúnlé wọ́n kéré púpọ̀ púpọ̀ nígbà tí mo ṣe ọmọ mi nílé bàbá wọn mo ti wá pinnu lọ́kàn mi wípé nígbà tó bá jọjọ́ ìgbéyàwó wọn ní george ni mo máa náwó sókè láti sọ̀rọ̀ láti tú àṣírí àwọn ọ̀bàyéjẹ́ wọ̀nyí ṣùgbọ́n wọn jẹ́ kí ìgbéyàwó náà kí ó ṣe é ṣe láìpẹ́ láì jìnnà ni mo gbọ́ pé wọ́n á fi ọlọ́pàá pé doyin arẹgbẹ́ṣọlá wípé pa arábìnrin kan ìfẹ́ olúwa olúwa ṣẹlẹ̀ èyí ló mú mi yọjú láti wá ṣèjẹ́rìí lórí ọ̀rọ̀ náà. yes the first counsel olúwa mi ẹlẹ́rìí kejì tí ó tún bá wa tàmọ́lẹ̀ sí dáadáa òní bọ́sẹ̀ ògúndì ìmú. bọ́sẹ̀ ògúndì ìmú. olúwa ni mo wà ń bí. àbíà. onígbàgbọ́ ni mí ẹ máa wí tẹ̀lé gbogbo tí wọ́n sọ ní ìlú mi. gbogbo tí mo bá sọ níbi ìlú mi. yóò jẹ́ òtítọ́ àti òdodo. yóò jẹ́ òtítọ́ àti òdodo. kọ́ńtàn kọ́ mi lọ́wọ́. kí ọlọ́run kó ràn mí lọ́wọ́. àmín. orúkọ mi ni bọ́sẹ̀ ògúndìrún èmi ọmọọṣẹ́ ìfẹ́ olúwa ní ọjọ́ tí àwọn ọ̀daràn yìí wá sí ilé ọ̀gá mi fún òkè orí ojú ayé. tí àbáṣiléyà ẹ̀yin ni barista ìfẹ́ olúwa olùṣèlú. adébáyé lálejò náà ni bí a ṣe wá yìí màá fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ wa dáradára wọ́n san owó ẹ̀mí ẹ̀ fún wa. bí wọ́n ṣe sọ yẹn lórí kò ń ṣe owó ẹ̀mí ẹ̀ nìkan ni wọ́n san fún wa pẹ̀lú oyún inú ẹ̀ ẹ̀yìn méjèèjì. ẹjọ ẹjọ ẹjọ ẹ ṣàánú mi nǹkan kí nǹkan tó bá fẹ́ máa fún yín anything. wo mo ṣe ń wà èyí ni ò bá wa àwa ń ṣàdé ń pààyàn bí kì í ṣe pé wọ́n rán wa ń ṣe ẹni tó sì rán wa ó yẹ kó mọ̀ àwọn náà ni Professor and Dr. Silva. Mm -hmm. eh, wọ́n sì yá bó sì rí náà ti sọ fún ẹ̀yin wọ́n ní kòkó tí àwọn ti fi omi rin pé ìwọ wá ní from nowhere òfin máa ká kòkó náà ṣùgbọ́n wọ́n jẹ́ kó yí wa pé bí ìwọ sì fẹ́ ká kòkó yẹn ká ká ìwọ náà dànù. ọ̀ẹ́dọ́ ìṣàánú mi. and it's not time to waste. ọ̀ẹ́dọ́ ìṣàánú <laughs> fóònù mi. Hmm. olúwa mi mo fẹ́ kí ẹgbàá gẹ́gẹ́ bí ẹ̀rí kejì fúnlé ẹjọ́ yìí. tẹ́lẹ̀. olúwa mi. accepted and marked as exhibit two. gẹ́gẹ́ bí ẹ̀rí tí a ti rí nílé ẹjọ́ yìí ẹnì kíní àti ẹnì kejì èyí fi yé wa wípé oníbàárà ni Doyin Arẹ́gbẹ́ṣọlá kò mọ kankan nípa ikú tó pa ìfẹ́ olúwa Olúwaṣeyẹ èyí tún fi dá wa lójú wípé Professor and Dr. Mrs. Siva àwọn ni wọ́n pa bàbá Doyin Arẹ́gbẹ́ṣọlá. mo sì mọ̀ wípé ilé ẹjọ́ yìí kò ní fi ẹjọ́ ṣe ègbè rárá mo dúró ní iná olúwa mi. Yeah. Um, the first council. No objection. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótóri látọ̀dọ̀ defence council tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé tí ọdẹ rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí látọ̀dọ̀ àwọn witnesses tó ń pè tí ààrẹ ní kí prosecution gba ṣùgbọ́n make any defence èyí fi yé wa pé defence counsel wọ́n ti ṣe ìwádìí ọ̀rọ̀ wọn déédéé ìdájọ́ mi rèé ilé ẹjọ́ ìpaláṣẹ kí professor and doctor mrs silva kí àwọn amòfin wọn lọ arrest wọn immediately for the murder of miss ifeoluwa olùṣeyẹ lẹ́yìn yẹn ilé-ẹjọ́ ìtúpa láṣẹ kí omidan doyin arẹ́gbẹ́ṣọlá kọ́mọlọ́lé láyọ̀ àti àlàáfíà. and to unlock arise. cut. Grace. Disappointment. Ah! Àwọn fẹ́lẹ́ ló ń bonú tí ojú àríkùn máa ṣe bí ọwọ́ ọmọ ń tẹ ikú idà kó béèrè ikú tó pa bàbá àsìkò ẹ̀san ti tó. Lákúndé olórí orí ọ̀wá ni aláìmọ̀ kọ́ láti ní ọjọ́ àgbóyìnbá àgbóyìnbá olórí ọjọ́ Lákúndé má ṣe Lákúndé láti ní tù ú lórí ìlú má ṣe Lákúndé má ṣe báyìí kí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ ẹ̀. ẹnu ẹ wo ṣé nǹkan súnmọ́ pè mí wá sí Nàìjíríà wa rí yẹn wọ́n fẹ́ fi mí ṣẹlẹ́yà imagine ní mo ṣáà ń sọ náà mo sọ pé báwo ni ìsìnkú yìí ṣe jẹ́ wọ́n ní dandan lọ́rọ̀ àdúgbò kí n fẹ́ dùn yín àṣẹ àwọn ọlọ́pàá bàbá dùn yín mo fẹ́ fi yẹn kọ́ pẹ́sẹ̀ tọ́mọ yẹn it's bad àwọn bàbá tí mo bá gbẹ́nu lé wọ́n lè pààyàn ṣẹ́wọ̀n ṣẹ́wọ̀n you know that wọ́n lè pààyàn. àà ah, ah, má ti rò débẹ̀ kó lọ tó yẹn. lákúnlé para ẹ balẹ̀ bójú bá balẹ̀ yóò rí mú ọmọ pé ó ní bó ṣe jẹ́ ni bí àbá ní bó ṣe jẹ́ babaláwo kan ìdá musa ẹ̀yin ọ̀gá wo bá ti béèrè rìsíìtì ah. dákùnmọ̀dé ìtòrí ọlọ́run wọ́n fi lélẹ̀ o. to make matters worse ẹ tí mo fẹ́ fẹ́ tí mo ti fún lóyún oṣù méjì wọ́n tún pàtó yín lọ́yún wọ́n mú wọn wọn wọ́n pàdánù ah that's too bad it's too bad my goodness. ṣe sọ bọ́rọ̀ bá rí báyìí sùúrù là á ṣe. ẹni tẹ́ ẹ pa lọ́jọ́ sí òun náà rèé o ohun tólúwa bá ti kọ kò ní ṣàìṣẹ o ẹni tó bá máa tẹ kò ní ṣàìtẹ ojú tó bá máa rí ire kò ní ṣàìrí. They are wicked. Wọ́n burú, they are wicked. Màrò màrò. Àkàlọ́. Màrò lè bẹ̀yẹ̀. Ìta máa ń lé ọmọ sílé mi ilé kì í lé ọmọ síta o. ẹnlẹ onílé o oh kí ló dé kí ló dé. ìfẹ́ ó tó kú. ìfẹ́ kò kú o kò ṣe bẹ́ẹ̀ mi mò ń bá yín sọ̀rọ̀ yìí kò kú o. ẹ̀yin náà ńkọ́. tèmi wá jẹ́ pé kò sọ̀rọ̀ ni mo ní kò kú ọ̀wá lèmi náà ńkọ́. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ta ló mọ̀ nínú wọn. ọkọ mi lè lè. ìyẹn kó tó kú náà. tó lè wọlé pọ̀ ẹ fọwọ́ kù ìfẹ́ ó ikú. àmàdùpẹ́ o báwo ló ṣe wá rìn. ọpẹ́lọpẹ́ bàbá yìí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. bàbá ẹ ṣeun àdúpẹ́ o mo dúpẹ́ o. mo dúpẹ́ o. ìfarayẹ dúpẹ́ fún. Ah, ifá lọ pẹ́ yẹ eh, wọ́n ní ifá máa lákọ̀ọ́dá ilẹ̀ máa látẹ̀pẹ́ òjé máa rírìnrìn dé ifá ìtorí dídá kó pa babaláwo ilẹ̀ ó torí títẹ̀ kó pa àwọn àgbààgbà mulẹ̀. bàbá ẹ tún ṣe òun ẹ̀kọ́ sí ah. ẹ̀yìn àdúgbò ìdúpẹ́ fún ẹ ṣe wọn ẹ̀kọ́ àgbàlẹ̀ wa. ẹ wo ọ̀rọ̀ fáwọn rí báwọn ẹ ẹ pàmọ́lẹ̀ ẹ eh, ọ̀sálà ò nítorí ọmọ nínú ìrírí kó pòjé ẹ wo ikú ayé kan ò ní pọmọ yìí mọ́ o eh, ọ̀nà tí kú ayé òfin ní pamọ́ rè ògbè ni ó gbè sí wọ́ sọ́hún ó gbè sí wọ́ síhìn ó gbè sí wọ́ sáàrin adíáfúnsí gidi píìrí tí ń sọni kọ ọlọ́run èmi mọ̀ màá rékú méjì lọ́wọ́ o sí gidi píìrí ayé ẹ mọ̀ pè mí lápèpá àpèpá lẹ̀ pé ènìyàn ẹ wo ikú ayé kan ní pamọ́ yìí kan lè pè lápèpá mọ́ Ifá ló sọ bẹ́ẹ̀. bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín mo tún wá dúpẹ́ lọ́wọ́ fásitì ẹ̀ ní adúpẹ́ lọ́wọ́ Ifá olókùn ọ̀rùn mi rẹ̀ lẹ́rìí ìfìyà sọ̀rọ̀ dayọ̀ mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ifo ò ní jẹ́ fèyí ṣàṣe mọ́ àṣeyọrí báyìí lẹ́sìn máa ṣe. wá bàbá mo fẹ́ bí ìyọ̀rọ̀ kan ni ẹ jọ̀ọ́ torí ọlọ́run mọ̀dé yìí o wo kátàkátà tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ó ní bó ṣe wà lórí ó wà lábára méjì rẹ. ẹyin àgbàlùfẹ kò gun rárá kò gun ń bẹ ń bẹ gidigidi. bẹ́ẹ̀ lọ wa. oh my god ẹsẹ̀ rẹ̀ ọ̀ọ́ bẹ́ẹ̀. ẹ ẹ ẹ yọ wàá ju yín ṣe yóò ju iṣẹ́ o bẹ́ẹ̀ bá ń bù báyìí ẹ máa rí ibi fi run ẹ̀sìn mi. jáde ẹjọ mo fẹ́ béèrè nǹkan kan ṣé mo lè bá mi padà lọ wọ́n tún sọ lé nàìjíríà. ń gbọ́ kí ló wí. bàbá kò ń tà ń pò lọ́wọ́ nù olóhùn wọn padà sí lóyìnbó lákúnlé kò tí ì kàn yẹn you are a man ability láti face a problem ló make a man a man this is your cross you have to bear it. ẹ bàbá ẹ ṣeun ọlọ́ọ̀dúnkà oh, ó oh, níbi kankan lọ. ilé ìbàbọ̀ ọmọ kìí bọ́mọ lẹ́rù. ó ìfarìn lé o ọmọ agbóró ilé. méjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sà ẹ ṣe sà ó tún mọ wá gbú ọ. ẹ ṣe sà ẹ jẹ́ ẹ ṣe bàbá alálejò. àìgbọ́pẹ́ àìgbọ́pẹ́. thank you very much. bàbá ẹ mọ̀ ṣé o. ẹni tẹ́ ẹ pa lọ́jọ́ sí òun náà rẹ́ o ohun tó lúwa bá ti kọ kò ní ṣàìṣe o ẹni tó bá máa tẹ́ kò ní ṣàìtẹ́ ojú tó bá máa rí ire kò ní ṣàìtẹ́. kanidakunle orizin pẹ̀lú mi àmọ́ nígbà tí orizin pẹ̀lú mi ló jẹ́ pé pé kẹ́ ẹ lè bá Kúnlé sọ̀rọ̀ bóyá orizin pẹ̀lú mi. pòfẹ́sọ ọlásilva tó jẹ́ bàbá ẹ̀ ló wà látìmọ́lé yìí òun dẹ̀ ní influence pẹ̀lú president tí pòfẹ́sọ lè wálé ẹ jẹ́ kó lo influence ẹ̀ kí pòfẹ́sọ lè wálé bàbá ẹ̀ là ń sọ̀rọ̀ yìí ẹ bá sọ̀rọ̀. lákúnlé adigunle òkò àlàkí ọmọ òwúrà dígbòndé ọmọ inájógi ọpẹ fọlọ ìdágẹdẹ gúdù mọ bàbá mi orí ọmọ gbé ọ lọ gba bàbá rẹ wálé torí wípé ẹrù kò ní kọ orí kọkọ ètìká kó tó níbi tá a gbé e sí o gbogbo ọgbọ́n àti gbogbo ọ̀nà yọ bàbá bẹ wálé torí pé ó kọ bàbá rẹ ọ hàn pọ̀ ó kọ àbájá àkàlẹ̀ ọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe gbogbo ń ṣe kàwé tó ni pàápàá gbogbo abúlé wa lọ́hùn ọ̀dọ̀ ọ̀rẹ́ gan lójú wọn wà tó jẹ́ pé kó o ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọlọ́ọ̀lú èkó tí wọ́n bá bá rẹ tó ń wọ́n ọkà mẹ̀tẹ̀ẹ̀tẹ̀ bàbá rẹ ṣùgbọ́n ọmọdé tó jókòó ìwé lóòwò bẹ́ẹ̀ mi ò tiẹ̀ wá kàwé mo kọgbọ́n inú ó kọ gbogbo yín sì ń bẹ lórí mi tí wọ́n bá ti wá wí wọ́n ní ha bàbá bàbá bàbá bàbá bàbá bàbá àwé ni mí ṣùgbọ́n ntẹnu mọ́ lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ ṣé inú ọlọ́ọ̀nù bàbá èwo ló ń bẹ̀ kí bàbá wálé mọ́dé yìí nítorí wípé níta bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn ní tó bá dọ̀la o ojúbọ ni mo wí fún ọ. it's okay um, mo gbọ́ nǹkan ṣùgbọ́n mistake kan tá a máa ṣe ń lu yìí ni wípé a máa ń rò pé èèyàn ju òfin lọ wọ́n dẹ̀ ní tí èèyàn bá ṣẹ̀ ẹ jẹ́ kí ìjọba bá wí. let me come in Lákúnlé bàbá ẹ ò tí ì guilty until tí kò bá prove ẹ guilty. he still presumed innocent mo mọ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tí wọ́n fi lọ̀ wọ́n ẹ̀ṣẹ̀ apànìyàn ni court nìkan ni ó lágbára láti sọ pé ẹ jẹ́ kí wọ́n máa lọlé kọ́ máa gba ilé wa sí court wrong èmi ò ní ṣerú ẹ̀ láéláé nítorí pé mo mọ̀ ọ̀yàn kan kí wọ́n sọ pé ẹ̀ kọ́ bá mi sọ pé pé no it's wrong position yìí yàtọ̀ pátápátá síbi tí mo ti wá ẹ jẹ́ kí n fún yín ní example níbi tí mo ti wá yẹn tó bá jẹ́ pé ìyàwó ni adájọ́ tí wọ́n wá gbé ọkọ ẹ̀ wá síwájú ẹ̀ àbí ọmọ ẹ̀ tọ́jú wá síwájú ẹ̀ tó pààyàn ẹ̀ṣẹ̀ tó tọ́ àti tó yẹ ló máa fi jẹun kò ní sọ pé torí kò mú èèyàn bó ṣe yẹ ká máa ṣe ìlú yìí yẹn government should be of laws not of men èmi ò lè ṣe rẹ i can't do that na nǹkan tó wà lẹ́ẹ̀dùn fún yẹn lágbára ṣe àbúrò kò dùn mí náà ni ó dùn mí it's painful ọkọ sí nǹkan tí mo lè ṣe sí. Lákúnlé Lákúnlé Silva bàbá ẹ̀ là ń sọ̀rọ̀ ẹ̀ yìí Professor Ọlá Silva. okay this is noted. do something. <laughs> oṣù ọmọdé yìí lákúlé ó wa máa pa ni wọ́n ní ìbá tètè délé ayé ọmọ ẹni ni ìbá máa ṣe tí n bá fọmọ alákàrà mo jẹ òkú tí n bá fọmọ alápàtà mo sì máa jẹ̀dọ̀ ẹran àgàgà tí lọ fọmọ alágbẹ̀dẹ máa ni bí mo fínná wọ́n ṣe bí n sì pé jèrè torí ìyẹn ti ń sọ̀rọ̀ ẹ̀sọ̀ mọ̀mọ́ là ní àwọ̀lá kí láǹfààní wípé kọ́ńbà náà tó wá lọ ìlú èbó tó tó dé tí gbogbo èèyàn wá mú ọ tó kìkì rẹ̀ sí nǹkan ká pàápàá òkìkí ó kọlé bàbá mi bí ní ìwé bàbá sí ní fáwọ bí tó wọn bàbá sí ní fáwọ kọ wá jẹ fún bàbá ìlànà wà mí. àwọn àgbẹ̀ kọ̀dà ẹni ó kẹ̀kẹ́ tó lò ń rẹ́rọ̀ màdé yìí sára wa lè dẹ̀dẹ̀ kó mú létí gbó kí bàbá ọkọ̀ àtòjìnrìn kí lè bá tiẹ̀ máa fún kí lè máa fún tí ọmọ àtọ fún mọ́jẹ tí mo rí ọmọ àdọ gbogbo tẹ̀ ń sọ yé sáré o torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwọ ọmọdé ìró dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń jọ̀ ní bírò tuntun yé sáré. mo ti gbọ́ màá mo ti gbọ́ màmá mi ẹ jẹ́ kí Angela rọ̀ mùlá fún mi mo ti gbọ́. ọ̀rọ̀ Angela ọ̀rọ̀ oúnjẹ kọ́ni lẹ́yìn ká ọlọ́run bá yọ ẹjẹ́ òlákùnrin ó ṣoríire o. ẹ jẹun mọ̀ jẹun àjẹmọ́ Angela. àwọn fẹ́lẹ́ gbọ́nú kò jẹ́ ṣe bí o àwọn fẹ́lẹ́ bonú o kò jẹ́ káríkùn wá ṣe bí. àwọn fẹ́lẹ́ àwọn fẹ́lẹ́ bonú o kò jẹ́ káríkùn wá ṣe bí o àwọn fẹ́lẹ́ bonú o kò jẹ́ káríkùn wá ṣe bí. ọ̀pọ̀ aláǹgbá ló dànù délẹ̀ ta ló mọ èyí tí inú ràn án èké òpera ẹ̀ lórúkọ òṣèkà òpera ẹ̀ níkà o kú níta lóòótọ́ o kò gbóòórùn àṣebí. àwọn fẹ́lẹ́ àwọn fẹ́lẹ́ bùnú o kò jẹ́ káríkùn àṣebí o kò jẹ́ káríkùn àṣebí àwọn fẹ́lẹ́ bùnú o kò jẹ́ káríkùn àṣebí. Ah, oh. bí kò bá sí epo orógbó tó bá ṣírí orógbó tí kò bá sí epo obì tó bá ṣírí obì yẹn orógbó máa gbé yáúyáú obì máa yàbí.